الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الأربعين وثلاثمائة وعن أبي عيسى المغيرة بن شعبة رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال إن الله تعالى حرم عليكم عقوق الأمهات ومنع وهات ووأد البنات وكره لكم قيل وقال وكثرة السؤال وإضاعة المال متفق عليه حديث علاقة قوي ولا تدعو صحابي أقوى المغيرة ابن شعبة رضي الله عنه. sì ṣe àkójọpọ̀ àwọn ẹ̀kọ́ tó pọ̀ eléyìí tó ṣe pé gbogbo ẹ̀ náà ní í ṣe pẹ̀lú ohun tí wọ́n kọ̀ fún wa láti ṣe ni àwọn àwà burúkú àwọn àwà tí ò dáa èyí tó jẹ́ ọ̀ràn yẹn lórí mùsùlùmí pé kó jìnnà sí nítorí kí ó lè bá a sórí nítorí pé gbogbo ohun tó kọ̀ fún àbánabi sallallahu alaihi wasallam ìkọ̀fúnni wọn yẹn ọ̀sà déédéé wáyé àbí nítorí àti tún wa tán kálí bá a wà nípò àwọn ẹni tó yẹ kó wọ́n wà lìjànà ẹni tí kò bá gbà tún túnṣe nígbà tí àtúnṣe wá bá kò lè sí nínú àwọn ẹni tí ọlọ́run bó kò sí lè dẹ̀ra lọ́la gbẹ̀ndẹ̀ òkèèyàn anabi sallallahu alayhi wa sallam Mughira ibn Shu'bah radiyallahu anhu ó ní mo gbọ́ ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ rẹ̀ wọ́n ní inna Allah ta'ala harrama alaykum ọkọ̀ ọmọ ummahat ẹni ọlọ́run ọba tó ga. ó ṣe àìgbọ́rọ̀ sáwọn ìyá lẹ́nu màmá tó bí wa ká má gbọ́rọ̀ sí wọn lẹ́nu ká jẹ́ aláìlẹ́kọ̀ọ́ sí wọn olùyá pátápá sí àṣẹ wọn tí ọ̀tá kò tọ́ lọ ọlọ́run bá ṣe léèwọ̀ fún wa nítorí pé bí èèyàn bá tiẹ̀ jẹ́ni tó ṣe pé kò láfojúfò kò lámúmára kò yẹ tó wá pé àìdá aláṣẹ sẹ́ni tó ṣe dáadáa sí wa màmá kálukú òun bí rẹ lóbìnrin dáadáa tó ṣe sí ọ kò sọ́nà tó lè gbà tó fi lè san fún téèyàn bá ń kíyèsí obìnrin tó ti kó diwọ́ di sẹ̀sínú yóò sì máa kérora tí nìrọ̀ máa ṣe jẹ́ pé ọ̀kan ọ̀jọ̀ kan ni tọ̀nìgbà tẹ́yìn ro tọ̀nìgbà tẹ́gbẹ̀ẹ́ ń dùn nítorí oyún ọmọ tó ní sínú léyìí tó ṣe pé ìdààmú yẹn máa pọ̀ àwọn àdààmú yẹn ó máa mú kí obìnrin ó sì ṣe obìnrin ò ní máa inú gbáwo ló wọ́n tàn láti nítorí fóònù àlóyún tó wá yẹ wọ́n á jẹ́ pé àwa tí wọ́n lóyún wa tán ṣe wàhálà yẹn náà wọ́n wá bí wa tán wọn á jẹ pé àlẹ́ nìkan táwọn kọ́ sá ìdá sí àfìyá tó ṣe wàhálà ni ṣẹ̀rí à ń sì sọ pé a kọ̀ fún ọ láti ya ọmọkọ́mọ sí ìyá rẹ ètí ò túmọ̀ sí pé ìgbàláyé wà fún ọ láti ya ọmọkọ́mọ sí bàbá rẹ ṣùgbọ́n lẹ́yìn jáde makhrajal ní ìjáde pé ìtọ́ pọ̀ láàrin bàbá àtọmọ aláàtì láàrin bàbá àtìyá ìyá làwọn ọmọ máa sábà ṣàfojúdi sí jù. Si ni wọ́n máa sábà kọ́kọ́ fẹ́ hùwà ìlẹ́kọ̀ọ́ sí jù nítorí pé pàápàá jùlọ tọmọ náà bá ti di pé ń ga òun náà ń súnmọ́ irú àwọn àsìkò àti bàlágà tọba jọ pọkùnrin ni yọọ máa wò pé à wọ́n ti dọkùnrin wọn nídìí màmá kankan má fa yà á máa gbé gẹgẹdẹ máa sin bí ọmọ ọwọ́ tó sì jẹ́ pé ọmọbìnrin ni yọọ máa pé kí ni yóò ń jẹ tó náà jẹ ìyá gbọmọ náà lọmọ tó kíni ìyá jẹ́ tó náà jẹ́ la hawla wala quwwata illa billah àwọn ìyá ń gbá mẹ́wàá mú lọ́wọ́ àwọn ọmọ ẹ rí sí ìyá tó bímọ nígbà tó wọn wà rún tó dákọ́ ní sọ́mọ́lẹ̀ tó kú dànù nígbà tó wọn bá di pé ń dàgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ yóò tún máa sọ ojú ọmọ sọ̀rọ̀ ni ẹ̀rù ọmọ máa bà wọn ọmọ tí wọ́n bí fúnra rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ màmá gan ní Yorùbá lẹ́wọ̀ kò tún ní lè fẹ́ lákọ́ mọ́ màá lórí máa yọọ máa sọ pé tọ wọn máa wá yín wá lẹ́ẹ̀kan ẹ̀yin àbíkó lẹ ń jáde lọ ọmọ tó so ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn ilé èpo lójú sí ìyá wọn wọn máa ń ṣàfojúdi púpọ̀ púpọ̀ sáwọn ìyá wọn ètò ṣe pé tí ìdá mẹ́wàá bá ń ṣẹlẹ̀ sí ìyá bóyá dá kan ru rẹ̀ wọ́n lè ti lọ bàbá kódà bí bàbá àwọn gbójú bẹ́ẹ̀ lọ tí ọmọ kan bá ṣe ìwà àfojúdi àìgbọ́rọ̀ sí bàbá rẹ̀ lẹ́nu bàbá tún lè ṣe àwọn oríṣiríṣi ìgbésẹ̀ tí ó tún mú kẹrù ọbọ ọmọ pé bàbá rẹ̀ ọmọ tí kù ẹni tí ò ti pè yẹn máa fojú di so àmọ́ ìyá ẹni ìyá náà fẹ́ sùn àwọn ìyá ẹni pé sùúrù torí pé wọn ò lágbára bí ọkùnrin àwọn kọ̀ọ̀kan náà wà nù àwọn bàbá bàbá o táwọn ọmọ ti yàyàkuyà má lọ́wọ́ táwọn ọmọ ń ṣe àfojúdi sí o pàápàá jùlọ ọmọ tó bá wò ó pé òun ń ṣe mẹ́wàá nínú ìgbésí ayé bàbá nì lọ́yà ń fi nǹkan kan sọpọ́tì bàbá bí owó àbí nǹkan àlò àbí oúnjẹ ṣe irú wọn ó lè máa wo bàbá òun pé kí ni bàbá já mọ́ bàbá lè máa sójú rẹ̀ kó tó sọ̀rọ̀ bàbá ò lè bárò ọ̀pọ̀lọpọ̀ wọn sọ̀rọ̀ kí wọ́n gbọ́ kí wọ́n gbà wọn lókùn tí ó tún máa yí ìgbésí ayé fámìlì bàbá bí ọwọ́ àbò sọ irú eléyìí ń wà mọ́kọ̀pọ̀ àwọn ìyá náà ni àwọn ọmọ máa sábà hùwà ìlẹ́kọ̀ọ́ sí wọ́n á túmọ̀ sí pé wọ́n ní kó ṣe bàbá rẹ̀ o túmọ̀ sí pé wọ́n ní kó máa hùwà ìdá sí bàbá rẹ̀ àti bàbá àtìyá rẹ̀ ọlọ́run ṣe léwọ̀ fún ọ ọ jẹ́ ọmọ tí ò ní gbọ́rọ̀ sí wọn lẹ́nu tẹ́lẹ̀ bá yé wa alákọ̀ọ́kọ́ nù wọ́n bá tún fún yín kíkẹ́ kẹ́ ẹ tó ẹ̀yin ọ̀hánwọ́ níbi àti àti náwó eléyìí tọ́jọ́ ra àyàn lórí yín pé kẹ́yìn ọ̀nà ọlọ́run kọ̀ fún yín kẹ́ ẹ jẹ́ ni pé yọ ọ̀hánwọ́ níbi àti náwó tọ́jọ́ ra àyàn lẹ́yìn lórí pé kẹ́ ẹ ná tọrọ lọ́dọ̀ ẹlòmíì kọ́ máa fún yín ní ma mẹ́jẹni tí wọ́n ma kọ ìtàwọn èèyàn lẹtọ sáti gbà lọdọ rẹ fún wọn wàhẹ́ mẹ́sìjẹni tí wọ́n ma pé ó fún mi náà ní bá àmọ́ lẹ́tọ̀ọ́ sí mo sáti béèrè ó fún mi náà ní ìsìláàmù kọ́ nítorí pé ìwọ tó àti má béèrè ẹ yẹ kó o sì má àti sojúṣe rẹ níbi tọ́jú náà lórí torí ẹ fún wa. káwọ̀ jẹ́ni tó ṣe pé yọ hàwọ́ ẹni tó ṣe pé yóò fi ọwọ́ rẹ̀ fúnra rẹ̀ lọ́rùn nítorí pé kò fẹ́ ná owó tọ́jọ́ ràn yàn lé lórí ṣùgbọ́n bí òní tí ọ láti máa tẹ́ ọ sáàrùn pé ọ ah, yẹ kó fún mi kọ́ ọmọ bí mo ṣe jẹ́ sí bàbá bàbá rẹ̀ ẹ yẹ kó fún mi kọ́ ọmọ pé ìgbà kan lèmi àti bàbá rẹ̀ máa jọ lọ sóko à ń lọ rọ̀bì kí náà kàn ọ̀rẹ́ bàbá mi ò túmọ̀ sí kí n máa kówó fún àbí òye wa yín ṣe dáadáa sí kò túmọ̀ sí kí n máa kówó fún yín sọmọ wa wá àti gbàǹtọ̀ lẹ́tọ̀ọ́ sí nígbà tí wọ́n ti kọ̀ láti san tọ́jọ́ràn yẹn lórí jẹ ọlọ́run bá kọ̀ fún wa. bákan náà wọ́wọ́ dùlbẹ̀nà nínú tọ́lọ̀ tó kọ̀ fún wa òun náà ní ká máa ṣekú pa àwọn ọmọ wa bẹ̀rín ká máa wá bò wọ́n mọ́lẹ̀ láàyè ọlọ́run bá ti léèwọ̀ fún wa kí ni ohun tó fẹ́ ṣekú pa ọmọ sí. ọmọ ń bẹ ya ẹni tó lọ kọ pé wà lé ayé àkọọ́lẹ̀ kan ti wà pé ọ̀dọ́ tiẹ̀ ni ọ gbàdé lé ayé kí ló dé tí wọ́n fi wá fẹ́ di lọ́nà àti sẹ̀mí tiẹ̀ nítorí pé ìwọ ọmọbìnrin sì ọmọbìnrin ọ jáde lára rẹ̀ ń gbà wọ pé ọkàn ìwọ ò sì fẹ́ ọmọ tẹ́nìkan gbé lọ ọmọ tí ọmọ gbélé rẹ láéláé lọ fẹ́ nítorí bá wù ọlọ́run ló máa ń ṣe wọ́kọ́ ló sọ fọlọ́ pẹ̀lú ètí mọ̀ fẹ́ ni kó sì fún ọ lé tọ́ fẹ́ náà dandan ṣe wọ́n wò pé ìtìjú lásán adójútì ni làwọn ọmọbìnrin wọn ò ní lè jagun tí wọ́n á tún kó wọn lẹ́rúgun ìtìjú àti ìbànújẹ́ ni fúlùwà rẹ̀ níwọ̀ ò sì fẹ́ ọmọbìnrin ọlọ́run sì ń fẹ́ ọmọbìnrin ọ nítorí ẹ lọ́ọ́ mọ nǹkan kan o àkọọ́lẹ̀ kan ti síwájú lọ́dọ̀ Ọlọ́run pé iye èèyàn tí ó wáyé kó tó di pé gbẹ̀ndà àlùkìyámà dé iye rẹ̀ náà ni ó wáyé o ẹ lè di anybody lọ́nà iye tọ́lọ́ ń ti kọ pé ọ̀jáde lára tẹ̀ ní ọ̀jáde o lè ṣe púpọ̀ ọmọ ọlọ́mọ kankan àdìtàn tó bá yẹ pé àfojúsùn ti kálukú wa náà ní pé ọmọkùnrin mo fẹ́ bí ọmọkùnrin mo fẹ́ bí ọmọkùnrin mo fẹ́ bí àmọ́ sọ pé wallahu ya'lamu wa antum la ta'lamun ọlọ́run lọ́mọ ẹ̀yìn ọ̀mọ́ ẹ dákun bá wá pọ̀ ọmọkùnrin náà làbí bó la ń kó wọn lọ táwọn bá sí láyé mọ́ bó la ń kó wọn lọ gbọ́dọ̀ ọmọbìnrin náà làbí bó la mú wọn lọ àmú wọn lọ bí kẹsàn báwa náà ṣe wálé ayé ń dáńfó wa iná làálọ láwa nìkan jọ táàbà lọ àtọmọkùnrin àtọmọbìnrin kọlọ́nsá sàn ọmọ alọ́mọ kìí ṣe pé ọmọkùnrin tó bí àwọn ni ó gbé ọ ní túláàsì máwọn màláìka ìyà lọ́wọ́ tí wọ́n lọ sọ sílé kẹ̀ torí wọ́n bá àjọkùnrin tí gbogbo ó fi wá máa dúpọ́kùnrin náà nìkan la fẹ́ bí fẹ́ kìí sì ṣe pé tó bá bímọbìnrin àwọn kagara kọ́lẹ̀ wọn ò ní agbára tí wọ́n fi lè gbọ́ ọmọ màláìka ìyà lọ́wọ́ tí wọ́n fi wá lọ sọ sí àlùjànnà ní tí fi ń bọ́ ọlọ́kàn jẹ́nu yáà ní ìnirọ́lá sí torí ẹ̀ lẹ́sìn ráwọn anábì ọlọ́run táwọn máa ń bẹ lọ́n fọ́ máa tọ́ dàní rabbi la tadharni fardan wa anta khayrul warithin ọlọ́run wọ́n dá mi dára mi o wọ́n jẹ́ ń dẹ́ni tí ó dá wà tí ó dá sẹ̀mí tí ó dá kú tí ò ní lọ́mọ ìwọ lọ́ba tó rẹwà jù lẹ́ni tí jogún ọmọ afúnyà ẹtùgbà nàbì mi qala rabbi habli. من لدنك ذرية طيبة إنك سميع الدعاء ولو fún mi ní ọmọ àti àrọmọdọ́mọ lọ́dọ̀ rẹ láwọn ètò dà kò tí ì bímọ kan ó sì ti ń tọrọ lórí àrọmọdọ́mọ àmọ́ gbogbo wọn kàn jẹ́ pàyébà tí ọdà tuntun yìí ká máa béèrè níṣẹ́ tó wọn bá fún lóbìnrin yóò sọ pé kò fóun ní lórí yàtọ̀ yébà tó bá fún lọkùnrin yóò sọ pé kò fóun ní lórí yàtọ̀ yébà àbọkùnrin nìkan ní lórí yàtọ̀ yébà so ẹ̀rí pé àwọn lárúbáwá yẹn láyé jàhílíyà àwọn dájú tápẹ́ni ló fi jẹ́ pé ẹni tọ́lọ̀ bá fún lọ́mọbìnrin nínú ọmọbìnrin dára wọ́n lọ gbèsè láàyè kò sí báwa ti lè yàkà tó nà ní sí táwọn arí bàbá òfò bàbá olórí bùkàn awáyé má ṣe rere tí wọ́n á gbé torí kí wọ́n bí ọmọbìnrin fún wọn ẹ sá wọ́n máa ó sì ti gbẹ́lẹ̀ sẹ́kùlé wọ́n bàbá alágbádá gbọ́ ọmọ lọ́wọ́ ó lóun lọ kábọ̀ ni lọ kábọ̀ báwo àwọn obìnrin náà gbọ́dọ̀ wà àtàlá ọkàn lọ́lọ́ba dé lọ́wọ́ gbẹrẹ fún pé kí ló dé òun ti lọ rí mọ́lẹ̀ nu wọn gba ìtìjú àtàbùkù ó dájú pé gbẹ́gun bá dán ọ̀wọ́ yẹ kó dé yẹn ó sì ní àwáwí àwíjàre kan tó lè sọ wípé torí wọ́n ló bí wọ́n ló bí ṣé wọ́n lọ dá ìwọ́n ló bí ìwọ́n kọ́ lọ dá ọ̀rọ̀ ìjọba òṣèjọba ọlọ́pàá òṣè ọlọ́pàá ọ̀sẹ̀lẹ̀ àwọn èèyàn ti kọ́kọ́ jú ọ̀nà àkèyàmọ̀ fún wèrè òṣèkínni ó ti bu ọmọ mọ́lẹ̀ àà wọn náà kọ́ máa lọ ná ẹ̀yẹ lọ yọ ọmọ wò bóyá kò tí ì kù káwọ́ rìn eléyìí lọ sí kérémánjì eléyìí túmọ̀ sí pé gbogbo ntọ́nà bá fún wa ọmọ alálùbáríkà ni ká máa tọrọ kìí ṣe pé ọmọkùnrin ọmọkùnrin gbogbo àìsàn àjókòó mi ọ̀nà wọlé mọ̀tẹ́ fi ṣe dáadáa ju ọmọbìnrin lọ. torí ẹ mọ̀ wo láìpù náà ní ìsìn irọ́ lásán ọ̀pọ̀lọpọ̀ ẹ bá ọ̀kànjọ́kùnrin òfin ṣe gàràgàrà káyé náà ni ọ̀kànjọ́kùnrin òfin dà lóru òfin dà dúgbò ooru ṣùgbọ́n àwọn ọkùnrin náà làwọn ọmọ ọ̀ṣọ́ta ti máa bẹ lóríta mu abómìnir mélòó rẹ rí lóríta tó náà fọ́gò àwọn yóò gbé àwo ah, ah, ó sì wọ́n sàn lára àwọn ti jẹ́ nísìnyí ọmọkùnrin ọmọkùnrin mi lè wọ gíà kọwọ dí àmọ́ àwọn òbí rẹ̀ lọ pé òun òun ọ̀fẹ́ yà wò thirty thirty five forty forty five àwọn ideology wèrè kan lè wà lórí rẹ̀ kó máa kí wọn sọ gbà bọ́dá ah, lágbájá ń kàn dàgbà dànù ni. òní eh, ẹ ẹ máa wọ bẹ́ẹ̀ ǹjẹ́ ọlọkùnrin fẹ́ àwọn fẹ́ fẹ́ à ń ṣe sọ̀rọ̀ bàbá fọ́tì tóbi ilé dáró ẹ̀wò bàbá ti ya fọ́tì ilé bàbá ẹ̀ ló gbé kú àfi tọ́lọ́ bá ta láàánú kan lọ́tọ̀ wa ń jọ́ kan pé tán báwo ni sìsá tó náà wọn pé ta ni sìsá rẹ̀ níbi tó ń dàgbà dé eléyìí túmọ̀ sí pé kì í ṣe pé kákan jọkùnrin iná ni oríire kì í ṣe kákan bímọkùnrin ló túmọ̀ sí pé rere tọ̀ wá wá nìkan bóbìnrin náà bá jọmọ wá rere tọ̀ wá wá àníkọ́ lọ́hún sàwọn ọmọ alọ́mọ alálùbáríkà ní ìsìtẹ́yìn bá ń wò pé

òun náà tọkọ rẹ̀ àti kíni wọn á ti wọn múra bẹ́ẹ̀ ń lọ mọ́sálásí irú mọ́sálásí anabi sallallahu alaihi wasallam Madina àbẹ́ ń lọ mọ́sálásí alḥaram ní Mẹ́kà ẹni táwọn obìnrin náà ń tú lọ táwọn ọkùnrin náà ń tú lọ kóbìnrin sí ṣọ́ọ̀bù ẹni tajà kí ló fẹ́ kó sọnù kí ló fẹ́ kó ń wá ṣùgbọ́n hmm, àwọn olówó pọ̀ nù wọn ẹ̀rí tí wọ́n kọ́ sí ní wọ́n lè sí ṣọ́ọ̀pù ńlá rẹ́gẹ̀dẹ̀ báyìí Fatima lil mujawharat ṣọ́ọ̀pù Fatima tó ń ti ta gold sẹ́wọ̀n pé wọ́n yáwó kọlù àbí òye sábà pé Mahmood lónìí ọkọ̀ fẹ́ kó kọ ọ̀ya rẹ̀ ni kẹ́là bẹ́ẹ̀ lè rí àwọn sọ góòlù tó lọ rẹ́gẹ́dẹ́ ní àyíká mẹ́tíláṣí àmì ẹ̀rí sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ obìn obìn obìn obìn yóò sì kó àwọn géńdékùnrin sẹ́nusẹ́ ọkọ ni ó lọ máa bá àṣìṣe rò ókè kí lẹ fẹ́ máa pa obìnrin sí ókè sófin ọlọ́run tó lọ ń ṣe ìgbà táwọn ajẹ́ mùsùlùmí kájà ìfáyé jàre níyàlẹ̀ tó ju wọn dúdú tí wọn gbádùn sẹ́ńgbà tí àwa táwọn ajẹ́ mùsùlùmí nìsín ṣe rí nǹkan kan nínú òfin ọlọ́run tó lọ ń ṣe sọ pé kò kò kò kò kò kò ṣe dáadáa fáwọn obìnrin bí àwọn ọkùnrin nítorí pé ní ìsìn àwọn kan wà táwọn wò pé àwọn ń jà fún ẹ̀tọ́ ọmọbìnrin ike òfin ṣẹ̀rí àgbọn ṣàbòsí sóbìnrin bóòlù ẹ̀sìn lè sọ pé kí wọ́n máa fóbìnrin ní ìdajì tí wọ́n fọkùnrin bóòlù ẹ̀sìn lè sọ pé obìnrin àyè tí wọ́n tò sí kìí ṣe irú tọkùnrin bóòlù ẹ̀sìn lè sọ pé kíní so ṣé ẹ̀yin rí òfin kan tọ́lọ́wọ́n bá ti fáwọn obìnrin tọ́jẹ́ kíkẹ́ ìsìláàmù ṣàbòsí sí wọn láti wá sọ pé àkórìíra ọmọbìnrin tó bá ń ké bí gbogbo wa náà ń ṣe ń ronú fún àfẹ́ bímọ obìnrin àfẹ́ bímọ obìnrin lọ́lọ́wọ́n bá bá sì gba àdúrà mọ́ talẹ́ mọ̀ fẹ́ sẹ́wọ̀n pé ọkùnrin ọmọ fẹ́ ọkùnrin tí gbogbo ilé ayé bá jọ ọkùnrin kò lẹ́rù bá yóò rí torí ẹ̀ wọ́n ní tá a bá rìn títí rìn dé àwọn ọkùnrin nìkan kò sí o wọ́n sàn rọ àròsọ ni o ká ìlú wọn dọ̀tí bàjẹ́ ìdọ̀tí òkun gbogbo títì wọn ilé wọn ò ní fẹ́ wọ̀ nítorí pọ́kùnrin ìtọ́jú lé ọkùnrin ìfẹ́ gbálẹ̀ ọkùnrin ibi tí kẹlẹ̀fẹ́ bá ba náà ni ó há sí ibi tí kún bá ba ni ó fọ́n sí wọ́n lè lọ gbẹ̀dí sí gbogbo àyíká àlù àyíká ẹ̀yìnkùlé gbogbo ẹ̀kọ́ máa yàgbẹ́ sórí pápá àbẹ́rẹ́ nǹkan mẹ́wàá nígbà tó bá lọ sórí pápá yàtọ̀ sílò àwọn aláìní tìjú tí kálukú bá lọ lóso láàárọ̀ ó rí i pé majority majority àwọn tó rí tí wọ́n lóso ọkùnrin ni wọ́n àti ìlú tí wọ́n bá ti ní tìjúfá tóbi iná lọ fẹ̀dí sí orí àkìtà tẹnìkan àwọn ọ̀sọ̀rọ̀ mo ti rí di ìyàwó lágbájá ẹ gbọ́dọ̀ fa <laughs> la hawla wala quwwata illa billah so eléyìí túmọ̀ sí pé àwọn obìnrin àwọn ní ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa àwọn ni máa ń gbálẹ̀ àwọn ni máa ń tọ́jú ilé àwọn ni máa ń tọ́jú ọmọ àwọn ni máa ń ok tó bá pè lu ọkùnrin lásán náà ní bóun ó sì máa pọ̀ àwọn èèyàn ló àrí ìsẹ̀nà táwọn jọ dàrán tọ́kọ́ ọkùnrin lọkùnrin wọn máa wá bóun ọba ti máa increase kò ní sèse nítorí kọkùnrin ò lè bímọ fọkùnrin wọn wá ní tọ́kọ́ tún rìn títí àròsọ náà ni o tá a dé lu àwọn obìnrin lásán gbọ́dọ̀ ayé ò rí àwọn náà yọ ọ̀gùn bàjẹ́ ni nítorí ọkùnrin lóbìnrin ṣe yọ lóṣù tó ṣe ya pínjú tí ó bá sọkùnrin obìnrin ò ní dirí láéláé tí ó bá sọkùnrin obìnrin míì ẹ̀ẹ̀kan lọ́dún mẹ́wàá ní ọmọ àwẹ̀ torí àwọn ọkùnrin ni wọ́n ṣe ń wẹ̀ eyín ẹlòmíì ọ̀pọ̀n ju ẹni tí ń jobi lọ nítorí àwọn ọkùnrin ni wọ́n ṣe ń fọnu ókè bọ́lọ̀ ṣe tolé ayé mi ti dà pọ̀ jù so láti gbọ́dọ̀ kórìíra ń tọ́lọ̀ ń bá ṣe náà gbọ́dọ̀ kórìíra ń tọ́lọ̀ ń bá ṣe bó tilẹ̀ jẹ́ pé níbi ètò ilé ayé ti ṣe wà ẹni bá ń bímọ obìnrin yóò fẹ́ bímọ ọkùnrin ẹni tí bá ń bímọ ọkùnrin bí wọ́n ọba fẹ́ ọmọbìnrin àwọn ìyàwó rẹ̀ ọmọ abẹ́ lọ́n fọ́ ọmọbìnrin torí pé tó wá kó gidi ọmọbìnrin náà bá lọ́mọ rẹ̀ tí ọba lọ́ọ́ kú tó sì kọ́lé lọ ta ọmọ mójútó tani ọmọ wà nílé sẹ́yìn pé àwọn ẹsẹ̀ rẹ̀ ó padà di tẹni ẹlẹ́ni àwọn ọkọ ọmọ rẹ̀ ni ọmọ pàṣẹ nu dúkìá rẹ̀ àbẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ nkẹtọ ebó bí niwọ jókòó kalẹ̀ alọ bá àwọn tẹnanti yẹn sá tó ń bá ti gbowó ẹlòmíì ẹlẹmọ kó àwọn gbé orí pọ̀ àwọn kìnìún ò sì sanwó ó sì ti gbowó tipẹ́ ókè ta ni ó mú létí ẹ lọ́tọ̀ ní dahoro so àwọn àǹfààní yẹn náà wà fọmọkùnrin but ẹ mẹjẹ àkórira àwọn ọmọbìnrin ẹni tí ń rí ọmọbìnrin mọ́lẹ̀ láàyè ọ̀daràn ni o ọ̀daràn ni ọlọ́ni wa idhal maw'udatu su'ilat bi ayyi dhanbin qutilat ẹ tún rán wọn létí nípa àgbàtà béèrè lọ́dọ̀ ọmọbìnrin tá a bí tí wọ́n rí mọ́lẹ̀ láàyè ẹ̀ṣẹ̀ wo lọ́ọ̀sẹ̀ tí wọ́n fi rí ọmọlẹ̀ láàyè wọ́n ní sẹ̀fíkìtì wà mẹ́ ọmọ tí wọ́n rí mọ́lẹ̀ láàyè lọ́lọ́run òbí léèrè kì í tún sẹni tó rí mọ́lẹ̀ tó wọ́n jẹ bàbá ńlá yà kí ló ṣe fáwọn ọ̀daràn wọ̀nyí tí wọ́n fi rí ọmọ lẹ̀ láyà ah, àwọn náà lẹ́ẹ̀fì àwọn náà lẹ́ẹ̀fì àwọn lórí ibú tẹ̀lé ìjẹba ẹ má pa àwọn ọmọbìnrin yín wa kariha lakum qila wa qala bákan náà ọlọ́run ẹlẹ́dàá wa ó kórìíra ká jẹ́ ẹni tó ṣe pé gbogbo ń tá a bá gbọ́ náà la sọ gbogbo ń tá a gbọ́ la sọ ọ dàbí rédíò òní sì kan pé kan táwọn èèyàn bá ti jókòó wájú rẹ ẹ wọn mà tún wí báyìí àtúgbà báyìí sẹ́yìn ọgbà ni nǹkan báyìí máa ń lọ wọn mà kábà kéèyàn ya ẹni tó ṣe pé ẹnu rẹ̀ ò ní dúró gbogbo ń tọ́ ti gbọ́ iná lọ sọ jáde lẹ́nu ó burú jáì o ó burú jáì ọ̀rọ̀ ń da kò da ọ̀rọ̀ ń fẹsẹ̀ múlẹ̀ kò fẹsẹ̀ múlẹ̀ táwọn ńlá ká ìlọsọ àbáwọn wèrè gbogbo tó bá sàtì bọ́ ọ̀nà sọ náà tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé èèyàn gbádùn torí wọn sọ pé ó tó láburú fọmọ èèyàn kéèyàn jẹ́ pé gbogbo tó bá ti gbọ́ náà ni ọ̀sùn ó tó láti tàbùkù èèyàn torí ẹ̀ ẹ já kíyèsára o èsì gbogbo ní tẹ̀yìn bá má lèèyàn máa sọ laysa kullu ma yu'rafu yuqal tó bá gbé mà náà lẹ́kọ́ tẹ̀ bá mà èsì gbogbo ní tẹ̀yìn bá má lèèyàn máa sọ tẹ́lẹ̀ làwọn olùmọ̀ sọ pé ìgbà tá nàbì sallallahu alaihi wasallam tó sọ fún Mu'adh ibn Jabal lẹ́yìn ìbéèrè kí lọ sọ ọmọ kí ni wọ Ọlọ́run lórí àwọn èèyàn kí lẹ̀ àwọn èèyàn lọ́dọ̀ Ọlọ́run tí Mu'adh lò wọ́n mọ̀ الله اللهم النبي قال حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله أن لا يعذب من لا يشرك به شيئا معاذني أفلا أبشر الناس وني لا تبشرهم فيتكلوا أجل فهو يردني الناس ما صفوا ما صفوا قوا بيت وانت سنلا وانت نبيا جاءت بالجنة وانت sábà wọn gbọ́rú ọ̀rọ̀ yìí wọn ká àṣà àti ẹ̀sí wàlìjẹ́nà gan àti ìfòyì gbogbo tá a ṣe yìí náà ti tó mú ni wàlìjẹ́nà ńgbà tá a ṣe bọ́ sọ́lọ̀ tá a ṣe ń sin lọ́nà òní. àwọn olùmọ̀ á sọ kọ́rọ̀ tá a nàbì sọ pé láti ò bẹ̀ ṣèrò fẹ̀yẹ̀ tẹ́kẹ́lú ànábì ń pa láṣẹ nu pé kó gbé mà pamọ́. òun ló sọ pé mànkẹ́tà mà ìlmẹ̀ àlẹ́jẹ́mà ẹnikẹ́ni tó bá fi lè gbé ìmọ̀ pamọ́ ọlọ́run ọgọ́ kò ní ìjánu pẹ̀lú ìjánu náà ajẹ́ pé anábì tó sọ eléyìí náà ló tún ní kí wọ́n gbé màkàn pamọ́ inna minal ilmi ma yanbaghi kitmanu ajẹ́ pé àwọn kan bẹ́ẹ̀ nù màtọ́ yẹ ká gbé pamọ́ tẹ̀lé yìí túmọ̀ sí wípé tó o bá mọ̀ kí sí gbogbo kẹtọ́ ọmọ náà máa sọ. So tó bá lóye èsì gbogbo oyè rẹ ló fi máa sọ̀rọ̀ tó bá ní làákàyè èsì gbogbo làákàyè rẹ ló máa gbé kalẹ̀ wọ́n máa sọ̀lù wọ́n máa múlò wọ́n máa sọ̀lù wọ́n máa múlò torí pé tó o bá ṣe bẹ́ẹ̀ kásẹ̀tì rẹ ò ní gbé ìjà àṣírí rẹ ó tù pé kọ̀ọ̀mà kọ̀ọ̀mà kan lọ títì nísìnyí ká pé èèyàn fẹ́ lọ ṣèdánilẹ́kọ̀ọ́ kan àwọn akatẹ́rọ̀ orísun mẹ́wàá ó ti wá ní àwọn àìdíà tó pọ̀ tó pọ̀ tó pọ̀ nípa tó fẹ́ sọ wọ́n á sì wò pé tó bá ní kó sọ̀rọ̀ three hours ó lè sọ dájú tó ti wà lórí rẹ̀ nípa ọ̀rọ̀ mi hmm, kìí rí bẹ́ẹ̀ máa ń gbà mí lọ́ba débi tó ti tó ti sọ̀rọ̀ àwọn kókó kókó kókó tó ọkọ sílẹ̀ ọ̀ máa wò pé ah, sọ̀wọ́n tó yẹ kí n sì jọ́ọ̀tì mi nínú adúrún tí mo kà gbogbo ẹ̀ sì ti sá lọ lórí mi so lọ́ba bẹ̀rẹ̀ sí sọ lọ́ba bẹ̀rẹ̀ sí sọ ọ̀rọ̀ bá tán ní forty minutes wọ́n sì fọ́n three hours èké kásẹ̀tì já àbí ọjà kò ti já rẹ̀lẹ́ ìsọkú ló máa yọ ọ̀rọ̀ fún ìkọ́ gbogbo nǹkan tó fẹ́ sọ lórí sọ ṣùgbọ́n àsìkò kò tí ì dé dajì tó ti parí ẹ ẹ lè bá a sọ nǹkan mi nígbà tásìkò tí ì tán ẹ lè má bá a sọ nǹkan mi kí a sẹ́rí tó wà bẹ́ẹ̀ ọ onímọ̀ gbà tó jẹ́ wọ́n sẹ́rí tó wà bẹ́ẹ̀ ọwọ́ tá a kà náà láti sọ yìí tó wọ́n gbà ẹ̀yin ò nímọ̀ kan lọ títí à nímọ̀ kan lọ títí sẹ́lẹ̀ ìtumọ̀ sí pé lẹ́yìn sẹ́kúlù máa yọ ọ̀rọ̀ fún yọkọ̀ ọ̀rọ̀ lè ṣẹlẹ̀ tó lè dá sí má dá sí kí ẹsẹ̀ gbogbo ọ̀rọ̀ ni ẹ máa dá sí èèyàn ṣe bí ká tó wọn gbọ́ èèyàn ṣe bí ká tó wọn sí bẹ́ẹ̀ torí pé tẹ bá ní gbogbo ń tẹ ma sọ fún gbogbo èèyàn lẹ́yìn tá a ti rófin tó ní ń bẹ nínú màdá lè gbé pamọ́ sẹ́yìn bá sọ pé gbogbo ń sọ fún gbogbo èèyàn ẹ padà gbé góòlù wọ ẹlẹ́dẹ̀ lọ́rùn jọkà kí ni gbé wọ ẹlẹ́dẹ̀ lọ́rùn ìyẹn ní kíkẹ́ ẹ bá aláìmọ̀kan sọ̀rọ̀ nípa ò lè yé eléyìí tí padà mú pé tí ó padà mú pé anabi sallallahu alaihi wasallam rò pé yé wa torí ẹ̀ka kéè sára tó ọlọ́run bá kọ ká máa sọ nípa gbogbo ti gbọ́ gbogbo máa ń ọlọ́run ma laysa laka bihi ilm gbogbo níta bá máa nípa rẹ̀ mọ́ máa sọ ń pa tó sojú tí ti tó sojú tí ọba sojú etí rẹ ni wọn ti sọ ọ̀rọ̀ tó ń sọ yìí dàrẹ àbí wọn gbọ́ lọ́dọ̀ ẹni tó gbọ́ ẹni tó gbọ́ lọsọ fún ẹ ẹ tilẹ̀kùn fìtínà púpọ̀ tọ ẹ sọ pé ọkẹfà abilmọr ìkẹdìbà ẹyọ hadith abikulli ma ó tó láti pèèyàn ló kúrọ tí yẹn bá jẹ kó gbogbo ń tọgbọ ní ọsọ ọ padà parọ́ náà ọ padà parọ́ náà wọ ìdọ́ àti máàlì. ọlọ́run bá tún kọ́ fún wa pé ká máa fowó ká máa fi ráàlì wọ́kẹ́sọ̀rọ̀ tó so àl àti ọ̀pọ̀lọpọ̀ béèrè ọ̀pọ̀lọpọ̀ béèrè òun náà ni kéèyàn máa béèrè nípa nǹkan eléyìí tó ṣe pé rẹ̀ rẹ̀ ń béèrè owó ń béèrè ìrànlọ́wọ́ ọ̀tẹnumá ẹ ràn lọ́wọ́ ìmọ̀wò mìíràn kó o sì máa tọrọ owó yẹn nítorí kó o lè bá a láǹfààní àti rí ntọ́ jẹ tó fi ní kú ọ̀pọ̀lọpọ̀ béèrè títọrọ tó ń tọrọ ọ̀ ń tọrọ àti sọ díẹ̀ di púpọ̀ ni èyí tí o tó nǹkan lọ́wọ́ rẹ tabua bẹ́ẹ̀ máa béèrè tí tọrọ. kìí ṣe pé béèrè ẹ̀sìn ni wọ́n ń sọ ń bè fún mi fún mi nì kò dáa ọlọ́run ọba ọ̀fẹ́ ìyẹn sì gbọ́dọ̀ sọ́ra fún un kò sí nǹkan kan tó níyì lówó bí owó tó yẹ pé agbìyànjú ṣiṣẹ́ kò jọ ni yàtọ̀ sí owó tẹ́kàn fún wa tẹ́kàn fún wa kò níyì oúnjẹ kan sùn kò sí tíyàn máa jẹ tí máa dùn lẹ́nu bí oúnjẹ tó ṣe pé iṣẹ́ ogún èèyàn lèèyàn fi rí eléyìí bá ọjọ́ tó pọ́ntìlá ọ̀sẹ̀ ń bí ọ̀bọ̀ wí àmọ́ ìdá ẹ̀kọ́ wọn kàn fún ọ lówó rẹ ni lọ́n jẹ́ lọ́n pọ́ntìlá wọn ni ẹ̀ wọ́n lẹ́ o tó máa jẹ́ wọn bá sì fún ọ kọ́ torí ẹ̀ anabi sallallahu alaihi àti kọ́ àkè má akala ahadan ta'aman qattu. خيرا من أن يأكل من عمل يده فإن نبي الله داود عليه السلام كان يأكل من عمل يده èèyàn jó oúnjẹ kan rí tọ́já sóore fún bí oúnjẹ tí òógùn rẹ̀ pèsè fún lọ. sọ́jọ́ anábì dawud aleyhi sẹ́lẹ̀m inú òógùn rẹ̀ ní ti ń jẹ. ẹ̀rí kìtẹ́ bá ṣe wàhálà rówó kan kò sí bó ṣe lè kéré. ẹ lò dáadáa àmọ́ tí owó kan tabu abá bọ́ sí yín lọ́wọ́ láì ṣiṣẹ́ rẹ̀ ìgbà náà lè ronú pé mo ti jáde ẹ ti pẹ́ wọ́n ní adìẹ wọ́n ní four five ẹ bá mú méjì ó dé létà ìdílé ọgbọ́n sí lọ́rùn rẹ̀ méjèèjì fẹ́ kẹ́ ṣe o ah, bàbá alágbájá láti èsì tá ń sọdún dé mi abára bíi abó lọ́rùn á dùpẹ́ eléyìí àgíríkì ọkọ̀ kan gan ọbẹ̀ tó ọbẹ̀ tó rúkọ ìwà ni apá méjì kíní yóò níyàwó àgbẹ̀ alimọ́nìkọ́ pàṣẹ bàbá alágbádá ló fún mi fifty thousand abẹ́rẹ́ rí nǹkan mi fifty thousand <laughs> níjọ́ tó sì ṣiṣẹ́ torí fifteen thousand ọ̀nà wáìlì wọ́n á fún fifty thousand tó fi gbogbo ẹ̀ jáde ẹ̀ so bí ṣe máa ń ṣẹlẹ̀ nù torí ẹ̀ ló jẹ́ pé téèyàn bá jìyà sí ẹ wọ àwọn lébùrà yẹn ẹgbẹ̀rún kan ni wọ́n gbà lójúmọ́ ẹlòmíì gan lè pé táwọn fún òní tó bẹ́ẹ̀ mú àwọn lọ pè láàárọ̀ wọ́n á dúró lórí ta náírà títí tó rẹ́ nìkan pè ọ́ àbọ̀lọ́gbọ́n tó ti ṣe bẹ́ẹ̀ níjọ́ méjì mẹ́ta tó rí yàn pé ọ́ bàbá ó ti sẹ́gun rẹ̀ lẹ́sàn-án àtẹ̀lé yín o ọ̀dà àtẹ̀lé mi kálù irú rẹ̀ ò ní gba seven hundred kọ́ wá lọ pé màmá aláta tí wọ́n ṣe pẹpẹ súùpù àtẹmú lòun lọ fowó mu rọ̀lẹ́ torí yóò máa rántí bí àwùjọ rẹ̀ tí pọ́npọ́n tó ti dá pàṣọ lórí kò ní náwó nàkúnà láyé àmọ́ gbogbo owó àwò ìnákúnà iná ìlẹ́yìn tẹ̀ bá wo nàìjíríà gan ẹ̀yin gbàdọ̀ pé tọ́ gbogbo wa àwọn ojú ọlọ́ọ̀ni wọn á lọ gbọ́ níwùsì yẹyẹ sẹ máa kà wọn alẹ nìkan wọn bá àkáǹtì rẹ wípé one hundred and fifty billion naira èló nígbà ló ti àti kó yí owó ìjọba ó yí mara rẹ lọ́dọ̀ rẹ títí tí wọn sọ one hundred and fifty billion naira sẹ́wọ̀n kọ́ jẹ́ one hundred and fifty thousand million àwọn àwọn òkè one fifty thousand million àbí ǹgbọ́ nọ́mbà dáadáa ni tí wọ́n bá bẹ̀rẹ̀ sí pin fara àdúgbò yàtọ̀ ọmọdé àtọyún sọ́fẹ́ pin fáwa nìkan mílíọ̀nù mélòó mélòó la gbà tẹ̀lé pé ilé òkun tó tó bá kéèyàn one hundred and fifty níbẹ̀ ládùúgbò kálukọ́ gba wá one billion tó akramakumullah àwọn ọmọ ọkọ ah, owó tuntun sí rere owó tuntun tó ẹgbẹ́ bí ẹ bá ralẹ̀ tó tó gbogbo lẹ́yìn gan èèyàn ọbẹ̀ ẹ̀kọ́ tán ìgbà tí wọ́n ń ṣiṣẹ́ nìyí ni wọ́n fi wọ́n kówó wọn gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ lọ́dọ̀ wèrè owó àwòfún ó lè lọ sí hòtẹ́ẹ̀lì kan wọ́n sọ pé kókò ẹ̀yọ̀ kan kókò ẹ̀yọ̀ kan is fifty thousand naira kókò tẹ́ ẹ̀ mú náà nípa kìí ṣe tàlẹ́jẹ́ náà kókò kan tẹ́ bá ti mú wá sí ìrọ̀ báyìí one fifty thousand ni tí wọ́n mọ̀ pé táwọn bá wọ ọbẹ̀ àwọn ń bá rò lè bá àwọn wọ ọbẹ̀ táwọn bá wọ ọbẹ̀ ẹ bá ní mú sẹ́kù wọn ní bá wọ ọbẹ̀ ṣe irú bẹ̀ ni ọmọ tẹ lọ́rùn pé vip ṣùgbọ́n wọ́n ti máa náwó dànù ni bí wọ́n ti máa náwó dànù ni ah, ẹ̀wọ́n ni ẹsẹ̀ mọ́tò nu mọ́tò òun lè gbé mọ́tò tó yẹ pé ọkọ̀ ehm, ti nǹkan bíi one hundred and fifty million ah, ọmọlanke náà tó yẹ pé mọ́tò páànù rẹ̀ ló máa ń yàtọ̀ àti wọ́n ti sojú wọn ilé ibi ojú àfihàn eléyìí bí ojú ẹkùn eléyìí bí ojú kìnnì abẹ́yìn ẹ̀rí ọ̀hán lọ ra mọ́tò wa náírà fifty million ah! ẹ̀yin ọmọ pípẹ́ kí tí mo bá mú five million débi tí wọ́n ti ń ta mọ́tò dídẹ́ ni màá rà ẹlòmíì ọ̀sán fún five million dán yẹ kò sẹ́ni tí yà ń jẹ wọ́n ti ẹ̀rọ two million abẹ́rẹ́ rí nǹkan mẹ́ wọ́n á fẹ́ ra mọ́tò one hundred and fifty million ẹ̀rí bí ó ti náwó rabarabarabarabo hmm ìdáko one hundred and fifty billion yóò ti parẹ́ mi wọ́n máa sọ pé owó òde ẹ̀sí àti one hundred and fifty billion tá a gbọ́ pé ìdíngbà kan kọ́ pé tówó máa pẹ́ lọ́wọ́ owó téèyàn bá ṣiṣẹ́ fún ìdí nu ara àwọn òṣìṣẹ́ yẹn owó tẹ́lómi ń gbà kò ṣeé fi bọ́ ọmú níbi tó kéré dé ṣùgbọ́n lọ́n bá àwọn falùbáríkà sí ẹ̀rọ ẹlòmíì tó kọ́lé ńlá ẹlòmíì ra mọ́tò ńlá pẹ̀lú àwọn owó kéékèèké wọn yóò sì máa mẹ̀ntẹ́n lọ́dà bí ọ̀rẹ́ wa kan ni ó ní ẹnìkan wà tó wá ṣiṣẹ́ ní Saudiya lọ́jọ́ ọmọ Egypt tó wá ṣiṣẹ́ títà pẹ̀lú àwọn ní skul táwọn náà ti ṣiṣẹ́ bí system ọ̀pọ̀lọpọ̀ ilé ayé ti ṣe wà ní pé ẹ báàjọ ní qualification kan náà pẹ̀lú àjòjì tí wọ́n gbà wá ṣiṣẹ́ nílùú yẹn owó oṣù rẹ one over three tọmọ ìlú ní ọ̀jẹ̀ nítorí gbogbo owó gbogbo arúgbìkì tọ́lọ̀ ń fún lù lórí ẹ̀jẹ̀ máa sojú kòkòrò mọ́ ń lọ foreign country foreign country kọ́ mọ́ lọ bínú pa ara rẹ̀ kó ti gbọ́ ọ́lẹ̀ wọn à ní treat ẹ equally pẹ̀lú ọmọ àlú so lẹ́yìn náà wọ́n tó ń gba one over three yẹn still yet gbogbo tó lè gbowó mọ́ ọ lọ́wọ́ iná ni wọ́n máa plan fún so wọ́n á nígbà tí ọmọ Egypt yẹn ti wá ṣiṣẹ́ torí ọ̀n contract base náà ni kò ní pẹ́ kò ní jìnnà tó ń tún fi ní kọ́ máa lọ lù rẹ̀ tọ́ ọmọ Egypt yẹn gba bíi one over three táwọn bá ń gba ten thousand ọmọ Egypt ń gba three thousand something tọ nígbà tó sì jẹ́ kó mọ ọmọ ẹni tí ṣe ọmọ ibi tó ń ti wá ọmọ ẹ̀yà tí ń jẹ àwọn ìṣe tí àwọn ọmọ ẹ̀yà tí wọ́n ń Saudi táwọn fi máa náwó ká owó ń bẹ̀ olówó làwà ìlú wa olówó nì ọmọ Egypt ọrọ̀ àkóraró àwọn búrẹ́dì kan bẹ tí wọ́n ń tà ní Saudi ẹ bá ti lọ sí ájìrì ẹ̀ rí kí máa dàbí tirè àbẹ́rẹ́ rí nǹkan mẹ́sàn kú da lẹ́nu kò síbẹ̀ yẹn tó lè jẹ́ bàkà àdùtò tẹ́jẹ̀ búrẹ́dì nǹkan tán búrẹ́dì àwọn àfúgà oríṣiríṣi ti tún ni èyí tó ń fi bọ́tà èyí tó jẹ́ gbẹrẹfu èyí tó tọ́ba ti ń kó nínú ọ̀run tó máa mọ̀ pé gaskiya ìmàmù mi ní sílẹ̀ èso so wọ́n tún á máa ta mẹ́wàá kan tí wọ́n ti sè tọ́jú pé náà yọ máa já fíkánfíkán ni àfa sóríà ó ti tó ọ láti gbénu rẹ ló dalẹ̀ àwọn tí ń fi sí gbọ́n pọ̀ so òun sọ owó yìí òmùyàwó kan lọ èkìtì tó ti fẹ́ yàwó gan so ìgbà sọ́wọ́ ń sọ́wọ́ ń sọ́wọ́ ń sọ́wọ́ àsìkò ń ṣe ń gbowó ń sọ ń pọ́ǹpù ẹ̀ sílùú rẹ̀ ń sọ ń pọ́ǹpù ẹ̀ sílùú rẹ̀ ọ̀rẹ́ wa wọ́n sọ pé àwọn á lọ Egypt lọ́dún àwọn bá ìrìn àjò afẹ́ lọ làwọn arántí ọ̀rẹ́ àwọn yẹn pé ah ibi kọ́ńtì lágbájá tí ó ti wá nì àwọn yẹn ká lè pé ibikíbi tó bá wà ká lọ bá tó ó sì fi nọ́mbà rẹ̀ ránṣẹ́ sí wọn láti ìgbà tó náà ti padà sí Egypt àwọn bá pè é ńgbọ́dọ̀ wà wọ́n bá níbi báyìí mọ̀ wá ìlú báyìí gbọ́dọ̀ láti wá débẹ̀ ẹ bá fẹ́ wọ bàálù ẹ bá fẹ́ wọ mọ́tò wọ́n sá lọ́wọ́ lọ rí wọ́n ní wàláì afojú kéré ara wa afojú kéré ara torí ilé tó kọ́ sílùú wọn pẹ̀lú owó táwọn ń gbà <laughs> báwọn bá tún gba dọ́bù rẹ̀ dọ́bù dọ́bù rẹ̀ àwọn ò lè kọ́lu rẹ̀ ń sàbẹ̀ torí ẹ̀ kéèyàn mọ mẹ́ni tí í ṣe ó pàtàkì àìmọye owó ti ló ti súnná dànù láwọn owó tó tó ṣe nínú ìgbésí ayé wọn náà lè máa tẹ́rẹ̀ dànù pé wọ́n fẹ́ ṣe sẹ̀mí standard àwọn kan wọ́n wà àwọn kan o ebi ọmọ alágbájá ni wọ́n tó wá láti lù báyìí kò ní dáa fún O náà ó ronú ó fowó torí tó bá fi rí àmọ́ tó bá fi jẹ jẹ jẹ jẹ ní gbogbo ètò àjẹmbó lọ́hàn kò hàn kò ní hàn lára wa ṣe ziyara torí di eléyìí ṣe jẹ́ pé ọlọ́run ẹlẹ́dàá wa wa kábí ẹni ọmọ rárí ọlọ́run fún wa ká máa rárí ẹni tó ẹ̀rí pé nínú ìgbésí ayé yorùbá ìfowórárí pọ̀ mbẹ́ o wàlúwà ìfowórárí pọ̀ mbẹ́ nínú ìgbésí ayé yorùbá ni ẹ̀rí pé sábà kọ́lé wọn làwọn sì lé àbí ẹ̀kọ́ so yóò sì máa bẹ̀rù ẹnu àwọn èèyàn wípé à tẹ́lẹ̀ náà làwọn eléyìí ń sí wọn ò lè náwó owó tẹ̀ ní kó lọ sọ́run yóò bá lẹ́kọ̀ọ́ wọn náwó kí ayọ gbọkọrùn ọmọ wọn tún máa sọ fún wa pé màjá ẹsẹ tẹmí wórówóró màjá ẹsẹ tẹmí wẹ́ẹ́ kó n sílé wúrúwúrú wọ́n tún ẹ kó sí warawara bí yorùbá ṣe rí nù ó náà wà lọ kó jáde yóò máa ti ṣe kékeré à kí lẹ sí rí nítorí kọlu eléyìí gbogbo owó tó fi kọ náà lọ náà aláìlórí lọ yorùbá bí bàbá wọn bá kú bí ìyàwó bá kú ẹgbẹ́ yìí náà mọ̀ àfa wọ́n lè dí títì wọ́n tún á máa so màálù ẹsẹ ilé ya ló dé o ilé bá dé ẹlòmíì ọ̀pọ̀ orúkọ o àmọ́ nìsí wọ́n dé màálù ni wọ́n dé màálù ọ̀kan ní wọ́n bọ̀ ń wá màálù tí ìwò rẹ̀ bá tóbi jù torí dáàdì tó kù kọ̀jẹ́ bẹ́ẹ̀ ẹsẹ <laughs> ní màálù ni ó gbé dáàdì wà lìjẹ́ nù subhanallah ìfowósòfò ni inú ìfowósòfò lámu tí ó fò ọtí àdánù ọtí orí bú inú ìfowósòfò ni inú ìfowósòfò onáni ká máa falè ká máa yàlè èèyàn wo adúrò owó tí wọn ná lórí àlè kọjá àbíkí àfọ pàápàá ẹni tó bá ti lè kó sínú kótó àlè tálẹ náà sì jọ dájú ọgbà ó lè sọ pé ndémi fẹ́ nìsín ni pé kọ́ kọ́lébùn mi olórí ibú mi ò sì lọ kọ́lébùn àlè mo fẹ́ kọ́ ra mọ́tò fún mi ọ̀ràn mi lọ mọ́kà aṣẹ́wó bá jẹ́nfi sọ pé aṣẹ́wó tó lọ mọ́kà ọ wà o wọ́n máa fò sófò wọ́n máa náwó nàkúnà ẹ tíráàbù lọ sí lùkà àlejò oníyìn wọ́n á béèrè hòtẹ́ẹ̀lì tẹ́lẹ̀ dé sí i wọ́n mú categories wá wọ́n sọ pé hòtẹ́ẹ̀lì yìí o ó wà equivalent sí pípẹ́ san fifteen thousand naira lójúmọ́ kan eléyìí fifty thousand naira lójúmọ́ kan eléyìí kuma two hundred thousand naira lójúmọ́ kan kọ́dà àwọn eléyìí tún dínwó ni wọ́n bá ní um, kò sí ètò lè tóbi two three fifty wọ́n ní ẹ ń rìn sí agbọn bíi báyìí bíkọ́sì bẹ́ẹ̀ ni ok ibi ẹni ẹ mú wa lọ three fifty thousand lálẹ́ kan ṣé nàìjíríà ó ń ṣe rọ̀sọ̀mù tó bá ná tẹ́lómi bá lọ sí ọ̀sẹ̀ kan ní foreign country million lẹ́gbọ̀pọ̀ náà ṣe ìyá sì ń jẹ ọ̀pọ̀lọpọ̀ nínú fámìlì rẹ̀ tó ń fowó ṣòfò bá ń ti fowó ráre bá ń ẹnìkan gbé mọ́tò jáde nàtọ́ á gbé mọ́tò jáde so ibi títí ń wa mọ́tò lọ wọ́n sá kéèsì mọ́tò tó àwọn wájú rẹ̀ àwọn wẹ́lẹ̀lì àwọn tí bá sọ̀kalẹ̀ wọ́n máa ń bó you nonsense you rubbish you crazy ẹ ṣe pẹ̀lẹ́ ẹ ṣe pẹ̀lẹ́ you rubbish you nonsense ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ìgbà yóò ti pé ẹnìkan pé irú mọ́tò tí brand rẹ̀ jẹ́ báyìí wọ́n gbé wá bọ̀ tí kọ́lọ̀ rẹ̀ sì jẹ́ báyìí ó bá jẹ́rú kọ́lọ̀ mọ́tò tó gbà nínú àgbàlá rẹ̀ èyí eléyìí jẹ́ model two thousand and fifteen ó ní kó gbé two thousand and nineteen wá ibi tí ti ń fa tó wọ́n sọ̀rọ̀ ń sáwó wọn rẹ̀ ń sáwó wọn rẹ̀ àwọn onímọ́tò bínú pé olóṣì gbàtọ́ kúrú mọ́tò tí wọ́n ń gùn wọ́n tó kéèké kò sí wàhálà wọ́n kàn gbèrú mọ́tò wọn dé ni ah, ah. mọ́tò yìí mà jọra wọn wọ́n tó arígbé lẹ́yìn létẹ̀ wọ́n á ní ẹ fún àwọn eléyìí ní kéèyàn ah, ẹ dákun sáyì gbára wa ni tóbi wá jẹ́ pé mọ́tò ni wọ́n fi pààrọ̀ mọ́tò <laughs> ìgbà tí àwọn wa gba kíìtà ẹ̀sà ẹ̀ńtẹ̀sí ń bú ẹ̀sà ṣé ká mú kí iye tá a wà nù rẹ̀ wá nù aláta èyí lóye àtẹlẹ́ ẹ̀ máa gbé lọ sísọ owó nù àìpé orí ni ẹ o kò túmọ̀ sí pé yẹn gbọ́ o ẹ máa pé ẹ máa bẹ́ lọ fún ọmọ gbá yín ni nígbà tó yẹ pé irú àwọn òpònú báyìí wá títì ẹ máa pé ninety nine point nine percent ọba gba yín ẹ má bínú bàbá ẹ má bínú sáà ìmọ̀ tó bíríkì yẹn fail ni àbí òye eré wa ni àti mọ́tò yín àti latest target ẹ̀ máa gbìnà fífowó ṣòfò ni kò túmọ̀ sí kò lówó kò túmọ̀ sí kò lówó rárá rárá nínú fowó ṣòfò òun náà ní kí ìwọ bàbá olówó nìwọ àwọn kan á bọ kó àwọn afẹ kọmọ kíláàsì ó fún wa ó sì dáa wọ́n sá sọ pé àwọn fẹ́ kó sọ́ọ̀sì kan àwọn ti kọ́ débi báyìí àwọn kẹ̀kẹ́ báwọn parí ẹ̀ mùsùlùmí sì ni wọ́n ò ń fowó ṣòfò nù ọ́ yóò padà dìbò alẹ́jọ́ fún ọ lọ́jọ́ gbẹ̀ndà òkèèyà nínú fowó ṣòfò ó ní pé wọ́n ń ṣe òṣèlú òṣèlú òfò ọwọ́ á ní onídìbò àwọn èèyàn ọwọ́ á spọ́nsọ̀ prógráàmù fún mùsùlùmí ó tún spọ́nsọ̀ prógráàmù fáwọn ẹlẹ́sìn kọrin yóò abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ tòmátì wa parí wọn sọ pé ẹni báyìí ló sponsor program yẹn o so that when it comes to the issue of vote you vote for him fífowó ṣòfò nìyẹn o kódà ìfowósòfò tó ń bẹnu ti mùsùlùmí náà tó ń ṣe torí pé gbogbo ẹbí dí àyìnlá ni so gbogbo olú àwọn kan inú ìfowósòfò lọ́kọ́ sí inú ìfowósòfò ó náà ní kó fún mi ní kankan kó aṣọ pé donated by ó fowósòfò ni torí pé kò ní sí lákọọ́lẹ̀ lọ́dọ̀ ta ni ọ̀wọ́ torí pé wọ́n sọ. <laughs> so bí ṣe ń gbé bọ̀ ló donated by Islam so wá sọ pé ẹjọ́ mi ìfẹ́ kẹ́ ẹ pàdánù ládàá yìí bí wọ́n donated by ó dẹ̀ léwé ní ewu gan la wà <laughs> torí afẹ́káwé yóò rí wọ́n mọ̀ kọ́ aláṣẹ yìí ah la ilaha illallah gbogbo káfúnni ní nǹkan kan káfẹ́ fi wá mẹ́wàá iná ni máa bì nítorí pé tó bá kọ donated by Islam so olóṣèlú ni tẹ́ bá fẹ́ dìbò pé bóyá mọ́tò rẹ̀ ọkàn wa náà lọ́dún mi àbí òye ẹ̀jẹ̀ àtẹ̀kùn tẹ́ẹ̀mọ̀ kó ló fún lágbádá ni tẹ́ẹ̀mọ̀ kó ló fún dóòlà ni sí ọmọ tó náà là ní. àkàràmọ̀kọ́mọ́wá àwọn èèyàn fowó ṣòfò gán wọ́n fowó ṣòfò gán láwùjọ wa àwọn aláàmà pariwo pààlò àwọn náà láàmà fowó ṣòfò inú rẹ̀ náà ní ká máa má sọ nínú fowó ṣòfò ni. nísìnyí ebi ń pa wá àwọn òró ń jẹjẹ á sọ pé nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ yìí o á mọ àǹkárá àǹkárá tí mo mọ̀ pé tí lọ ọjà tí mo is one five wọ́n á sọ pé ọ̀dọ̀ ya títí ọ̀dọ̀ ya súnmáìlà ọ̀dọ̀ ya gbẹlẹ́ka gbọ́lódé òkú ibẹ̀ lẹ́ẹ̀tì lọ́ọ́ ra sọ five five thousand ṣé èso ni ok three thousand five tó kọ́. àkáǹtì wo lọ́ba wọ̀ à visa táwọn fi wọlé ni àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àwọn jẹun ọ̀fẹ́ ńgbà tí èyí jẹun tẹ́lẹ̀ àwọn jàjẹ yóò àwọn tún ti lọ́ọ́lé bàkádù so àwọn èèyàn ń fowó ṣòfò gan-an láwùjọ wa àwọn náà láti máa pariwo pàlówó nítorí pé tí yóò bá kankan náwó dànù ara Yorùbá máa ń yá gágá tábà wá ti ná tán ojú wọn wàá dà wọn mọ wá wá láàánú ká ó dàbí bàbá kan nà ọfẹ sin má lọ lé ọkọ ọ̀rẹ́ rẹ̀ wá sọ fún ó ti wá kọ rẹ má lé pétọ ọmọ tí ọfẹ lọkọ táwọn sì dájọ́ yìí ẹ̀rù ń bà òun sì kárí ọ̀rẹ́ ní sẹbó tí ma kì tẹ ẹnìpálọ ọ̀rẹ́ ni ojú á lò báwọn ọkọ ìyàwó bá dé ẹsọ ìgì ẹfọ ọmọlọkọ ẹsàdó àti Ọlọ́run fòrè sí àwa gbangba àwọn bàbá wa tí wọn fẹ́ yàwó fún abóhùn àti rẹ tó bá lóun gbọ́ àsọkànjẹ ní hó ni wọn kàn lọ síbi àbájáde ìlú wọn event center tuntun kan tó ń ṣe kọ rẹ tò ọlọ́lọ́ mẹni tí ó ṣe pé ó fin lápè pé àgọ́ má gba gbogbo gbàkúgbà o ò ṣe kárí o àfa o ò ṣe kárí náà lọ́ba débẹ̀ lọ́ba lọ gba event center owó gegege olùkàn so lónà tí lọ kó nu aṣọ dẹ́dẹ́dẹ́ ẹni tí wọ́n ní kó ṣe wúlé lápá kásá kọ́lọ́ sábà sírí ó ti lọ dé màálù mọ́lẹ̀ ọ̀rẹ́ tí ó wá bá wọn ike bó làwọn ṣe tó ń dá mọ́ràn ó nígbà tó náà débi ojú ti o sọkùnrin ò ní wo kó n fẹ́ sí òun lọ́nà èmi sì ń wo pákó rẹ̀ wúwo ni o á àtàlápò lọ́mọ pákó òun wúwo ọlọ́mọdé sìyàn àfa so ó ti lọ gẹ́ fìlà tí ń fi hàn fìlà gọbí rẹ̀ ọkọ sẹ́yìn ni má wo bẹ̀ nígbà tí gbogbo èèyàn jẹun tí wọ́n ṣe kínní tí wọ́n ṣàjọyọ̀ tí wọ́n pa màálù tí wọ́n ṣe gbogbo ẹ̀ ọ̀rẹ́ tí wọ́n wá bá pé kọ́ dá wọn mọ̀ràn kò náà wá lọ kí pétọ́ ọba alágbájá ọlọ́run forí sí o ọlọ́run ṣe bẹ́ẹ̀ gbogbo rẹ o gbogbo náà wọ́n tẹ̀sí lónìí ọlọ́run fọ́pọ̀ rọ́pò tọ̀ àti ní tí wọ́n rọ sí bàbá ìyàwó lórí oníkéyekíye tó ọba ná ìyàwó náà ọ̀pá jù bẹ́ẹ̀ lọ́jọ́ náà àti bísíǹsì tọ́ba di pé wọ́n gbàgbé wọ́n sọ fún gbogbo àtàfìwé pè àti gbogbo mọgbọ́mọyà wípé pay before service wọ́n gbàgbé òfin yàn sẹ́wọ̀n pé lóúnjẹ wà tẹ́ wọ̀ sẹ́wọ́n pé you can pay after service ọ̀kan sì wà náà ti kọ́ ọ́ bẹ̀ pé pay before service tó wọ́n ti kọ́ wa lọ́gbọ́n àìmọye lágbóyè àmàlà fún àtẹ̀ràn wọn bá sì jẹ tán pé ah màmá ń bo wọn ti ń fọwọ́ náà rí lẹ́yìn mẹ́rin ẹ̀yìn mẹ́rin ok ṣé ọ̀sẹ̀ sì wà mẹ́ ọ̀sẹ̀ wà mẹ́ ok eh, ẹ ẹ tí ìsanwó ajé ń fọwọ́ náà wá ti fọwọ́ torí mi fẹ́ fọwọ́ ọbẹ̀ kí n fi mówó wọ́n bá ti fọwọ́ tẹ́ báyìí máa ṣẹlẹ̀ so torí ẹ̀ àwọn gbàgbé kí wọ́n sọ fún gbogbo asápè àtẹ̀sọ́gbọ́tọ́ yà wípé ẹ̀ sanwó kẹ́ẹ̀ tó jẹun o so àwọn Yorùbá àwọn bá jẹun àti wọn máa fi sòwò náà tó àwọn èèyàn wọn sáà ti jọ mọ́ra wọn àwọn sì ń ní kọ́bọ̀ tí wọ́n fò àbí òye wọ́n jẹun wọn yóò tẹ́ pé bàbá títí ọlọ́run forí sí o ọlọ́run níjà ká bàbá bẹ́ẹ̀ o ẹ̀ẹ́ kankan àtúnpé títí mi o àbí òye <laughs> kálukú kan lọ wọn á nígbà tó dijọ́ kejì bàbá yàwó bá sáde ọ̀sá wa sọ́dọ̀ rẹ̀ tọ́ da márùn-ún tí ó tẹ̀lé kí a lè mọ̀ pé o bá wọn fowó láre o ọ̀rẹ́ mi kò fi ṣe ń sàtì sàtì bá ó ní kí n ti mọ̀ kí n ti gbà mọ̀ràn rẹ wọlé sọ ma pé gbogbo ń dá aláṣẹ gbèsè ó ní gbèsè báwo ẹ̀yin ọ̀láyà gbèsè ẹ lọ jẹ́ ebi òun ti sè òun dán ọmọ rẹ òun rò pé owó kan yọ sí ọ ni owó kankan yọ ah, ọlọ́run fòrè sí náà ni ọlọ́run fòrè sí náà ni tó yóò bá fẹ́ràn ká fowó ṣòfò yóò bá fẹ́ràn ká fowó rárẹ̀ pàápàá jùlọ níbi à ń sa ayẹyẹ ẹ̀rọ ayẹyẹ òfò aláwọn kanjọ kan wọ́n jókòó síbi kan lù kàn tó kálukú sáà jókòó wọ́n pọ ọtí sí wọn wájú wọ́n kó oúnjẹ sí wọn wájú so àwọn awádìí ké ò sí dá àwọn eléyìí àwọn aláìlórí lọ kí ni wọ́n ń ṣe báyìí wọ́n ní wọ́n ń yí ẹ̀gbẹ́ bàbá wọn padà lẹ́yìn ogójì ọdún tí wọ́n ti sìn wọn kọ leta sí wọn pé gbẹ̀ǹjẹ̀rà ni <laughs> ìmọ̀fowósòfò yìí pọ̀ fún yorùbá wàlá ọ pọ̀ fún yorùbá torí ẹ̀ yorùbá làwa náà ẹ ká máa ti di sánákì èso ògùn owó rí báwo ló ti wá pé àmà nà nàkúnà ó fi ẹ̀rí tí ọmọ kó owó jáde ó lè máa mà lọ sẹ́wọ́n báńkì láwọn owó tuntun tuntun ó lè máa yọ owó five thousand um, ẹ fún bàbá lè máa mú uh, bàbá tafsiri bàbá arọ́wọ́ àti àdínì àpẹni ajínikírun ẹsẹ̀ kìíní ẹ̀ um, gbogbo ẹ̀yin náà tẹ̀sí wá ń kalẹ̀ um. ǹjẹ́ ẹ̀ máa lọ bí ogún kówó yẹ pín fún one to two thousand ah, ṣe ah àjí ṣe yẹ ẹ̀ torí kí ni ọbẹ̀ gbà fẹ́ ayé òfò tíyàwó rẹ̀ náà bá wà mí gbà aláàjì mo béèrè five hundred ìdánwò ẹ fún mi láti jẹ ẹrin ẹ̀yin náà lè ná báyìí má tu àṣírí mi lójú ara yìí o àṣírí tó ti tú àṣírí tó ti tú ti pẹ́ tíyàn bá jẹ́ kó lówó tíyàn ò sì máa ń tí ó fi ṣe àfinákùnà sísẹ̀ ní sẹ́lọ̀n nítorí pé àti ànábì sallallahu alaihi wasallam sọ ni pé ibda' bi nafsika thumma biman ta'ud kọ́kọ́ tọ́jú ara rẹ̀ náà pẹ̀lú tọ́lọ̀ lẹ́yìn náà àwọn ẹni tí ìtọ́jú wọn ń bẹ lọ́wọ́ rẹ̀ ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ àti káwọn náà mọ̀ pé owó ń bẹ lọ́wọ́ rẹ̀ náà dé kí wọ́n mọ̀ pé alhamdulillah àwọn àjẹpára ta lọ́mọ lọ kówó fún ẹ wá wo irú à ń kówó sófò tí ò tún máa ń ṣe níwájú olórin àwọn olórin rí yorùbá mú kọjá sísọ ẹni tí wọn kó owó lọ ẹ mọ pé àbí pépà ni tí wọn mọ sí báyìí wọn kà nù wọn kà ó ti kọjá fún àtúnfin lé olórin lórí o wọn kàn máa sọ sí láyà báyìí wọn máa sọ sí láyà báyìí àwọn kan kó tiwọn pé bẹ́ẹ̀ ni oríire òkú ní pé láyà máa dà á lẹ <laughs> olórin náà mo wá kó kí wọn yọọ máa kí wọn kékeré ká. ọmọ bàtà yìí bàtà yìí ọmọ ṣé wọ́n fọ kọ bàbá rẹ̀ tóbi jẹ́ pé bàbá jáde lẹ́nu ẹnìkan ló tó dá bàbá rẹ̀ mà yọmọ wa náwó yọmọ náwó yọmọ náwó ilaha olórin ṣètọ́ nìkan bẹ lára wọn so ọkàn lè yíjú padà kó lọ́dọ̀ rẹ̀ ni ajá rẹ̀ mú lọ́njọ́ ó ti fi fàtà ilẹ̀ o sọ̀rọ̀ ti fura pé bóyá fifteen thousand ló kù lọ ẹ̀kọ́ jámẹ́ kankan àrẹ̀ mú wọn náà kó tiẹ̀ jáde. la hawla wala quwwata illa billah láàyò bá máa fowó sọ ọ wá ta lù kàdù ló kàn lọ orin ọ̀tà lẹ́kọ̀ọ́ díẹ̀ láyé kí gbogbo olórin tó fẹ́ gba star èkó ní ọ̀lọ́ gbogbo àwọn máa jẹ̀bú tí wọ́n kọrin níbo wọ́n wà èkó ni wọ́n wà bí àwọn arúnà sọ̀la sọ̀rọ̀ pé jẹ̀bú gbó nílùú rẹ̀ kásímọ́ àdìo ẹgbẹ́ gbogbo èkó wọ́n lọ jókòó sí àwọn ọmọ ẹ̀gbá náà kọ́ lẹ́gàálì mùkáìbà ẹ̀sà kábà bá wà yìí ẹ̀rí pé gbogbo èkó ni wọ́n lọ babalẹ́gbàá gbogbo wọn èkó ni wọn lọ kíní ẹsẹ tàlékò báyẹn kódà nìkan ń pìtàn babalẹ́gbàá fún mi ó ní babalẹ́gbàá yẹn ṣe mùsùlùmí tẹ́lẹ̀ tàbí Yusuf Ọlátúndì ni kìí ṣe mùsùlùmí tẹ́lẹ̀ ìgbà tó di mùsùlùmí ní jẹ́ Yusuf wọ́n ní gbogbo àwọn kọ́sítọ́mà tí máa ń jó eré rẹ̀ mùsùlùmí ni wọ́n ni wọ́n kú fi sọ fún pé ẹ di mùsùlùmí pé torí eléyìí kọ́sítọ́mà ló mú di mùsùlùmí. ẹ̀rí pé gbogbo àwọn olórin yẹn èkó náà ni àwọn sọ́jọ́ ọmọ ọ̀yọ́ wa ń bi àwọn ọmọ mr buti gbogbo làwọn náà wà <laughs> èkó náà náà àbíbẹ̀ kọ́ ni gbogbo àwọn kókòkó náà níbo dà lọ àwọn ti ara kébé <laughs> gbogbo kan wá wà èkó yìí náà ni wàhálà èkó báyìí gba gbogbo wọ́n máa náwó bí ẹlẹ́dà wọ́n máa náwó bí ẹlẹ́dà lówó tí ọ̀rọ̀ ọ̀run rí fún gbogbo wa ọlọ́run sì là gbọ́dọ̀ fowó ṣòfò rẹ̀ ń jọ́ka lẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀ wọ́n sọ pé àti kọ́pútà báwọn eléré àwọn olórin ọ̀rọ̀ ọ̀run bàjẹ́ wọ́n ní lọ́nà o mo ní sẹ́yìn ìkó bá ti kọ́ ni làwọn èèyàn púpọ̀ bá ah ó máa ṣòro ó bá. <laughs> <laughs> torí pé àwọn gan ní rọ́ọ̀nù náà jẹ wọn ẹ dákun pé olórin kan bá lẹ̀ yélò ló lè pa ìjìyàn aláìlórí lọ́wọ́ afowósòfò tó bá fowó pé o ó lè gba one million something o àwọn tó bá dé téèlò ní ọ̀pá lójú agbo síbẹ̀ wàá lè kú torí ẹ̀ yóò bá ń fowó sòfò yóò bá ń fowó ráàlì ẹ lẹ́yìn tó fẹ́ ṣègbéyàwó ni lẹ́yìn tí wọ́n bá dá òfin lágbádá wọ́n tún wá bá fòfin ṣe bàtà nínú ìfowósòfò nìyẹn tí ọlọ́run ọba ọ̀fẹ́ ọlọ́run ọba ọ̀fẹ́ torí pé ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀ mórí ọlọ́run ọba lórí ìwọ tó ń náwó nàkúnà níwájú eléré ilé ọlá ọmọ lè pẹ́ kó tó di pé five hundred naira ọ̀sàgbà rẹ̀ tọ́lọ́ wọn gbé adáwò wá tọ́mọ àwọ̀ pé mi náà ní sísè máa sábà tẹ̀lẹ̀ tẹ́lẹ̀ gbogbo àwọn tó lórí ń kírun tó ń náwó nàkúnà tó ń ná àtúbọ̀ tán ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdá wọ́n ti lówó rí wọn ò lówó má ní máa sábà fẹ́ tẹ̀lẹ̀ sí wọn nítorí pé olórin náà ti ń gbowó lọ́dọ̀ wọn kì í sojú bọ̀rọ̀ wọ́n ti ṣe tiwọn mọ́sẹ́ nínú táwọn olórin ṣe mọ́sẹ́ ni kí táwọn bá ti dẹnu lé fáwọn kíyàn kan yóò máa kó jáde náà olórin míì tí ẹni kí tí obìnrin kan wà tó jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n máa fẹ́ lábẹ́bẹ̀ báyìí sọ́mà ti ń fẹ́ lábẹ́bẹ̀ gbogbo yín tẹ́ kówó lọ́ọ̀ ní màbẹ́ ṣe nà tán bì olórin náà ò fojú bọ̀rọ̀ gbowó lọ́dọ̀ àwìn náà láti sọ nísìnyí tí wọ́n bá fẹ́ pelére mílíọ̀nù àbòwò wọn á ní ká wá bá wọn sọ̀rọ̀ ọlọ́ọ̀bì kan lódìdí ìlú kan gbogbo olùpéjọ èlò wọn fún wa náà èlò wọn fún wa kódà sẹ́ni kan wá sọ pé à ẹ fún wọn twenty thousand wọ́n ti dé epo sọ́fẹ̀ nìkan níta àbá lásán tá a máa fún twenty thousand ibi sọ́ọ́ lónìí mo ti wọ́n sí <laughs> ẹ̀yin náà sì pé olórí lọ́ọ́ pé tó bá túká mẹ́ wọ́n fọra wọn gò wọ́n fọra wọn nígò mẹ́ wọ́n sì pé pẹ̀lú one point five million kẹlẹ ma bí ibi tí yorùbá bá yí ara rẹ dé lẹni ẹsẹfì ṣẹlẹ à ń fowó ráre à ń fowó sọ ọ̀pọ̀ irú ẹ náà ní ká ká dára sí mọ́tíláṣí lọ́nà tó ṣe pé gbogbo kọ́nà gbogbo field yọjọ goal káwọn máa ṣe fáàrí pé ṣé ẹ̀yin kọ́ yín dáa tó ti wà lẹ́yìn beautify ti yín bí ti wà nínú àmì pípé ndàkìyàmọ bọ nínú fowósòfò torí ẹ kákíyè sára o kákíyè sára kákíyè sára ọlọ́run ọba ọ̀fẹ́ ká fowósòfò ọlọ́run ọba kò fẹ́ ká fowósòfò gẹ́gẹ́ bí àwọn nǹkan yòókù tó ń tún sọ fún wa muttafaqun alayhi al-imam al-bukhari àti muslim ló gbé jáde. وفي الباب أحاديث سبقت في الباب قبله وحديث من السواج سواج إليه أريك تريتي أو ماما ماما تاني كما سايبورسي ni Imaamu Nawawi ṣe má di sí wa wa ilá ó ti kó àwọn nǹkan púpọ̀ jọ sínú tó yàtọ̀ sí àkọlé àkọlé ìdánilẹ́kọ̀ọ́ tó wà níbí. tó báàbò بر أصدقاء الأب والأم والأقارب والزوجة وسائر من يندب إكرامه نبي وانت سوفو أنيكوا كاسدا دا سانواري أنا باباوا أتاواري ياوا أتاواري أتاوا ملبيوا ياووا àti gbogbo ẹni tí ṣẹ̀ríà pè wá lọ sídìí kásàpọ̀nlé rẹ̀ lẹ́sẹ̀k ntí ọlọ́run bá fẹ́ ká ṣe wọ́n pọ̀ ṣùgbọ́n ibi tó ti rọrùn fún wa láti ṣe tọ́lọ́run bá kọ́ ká bẹ́ẹ̀ nu ẹni tí ó ṣe oníkó ṣàlàyé ọlọ́run ẹlẹ́dàá wá ṣàlàyé fún wa ọlọ́run kan sọ pé gbogbo tí wọn náà bá rò kọ́ dáa máa ṣe torí pé ìntàbà bíyàn léèrè nípa rẹ̀ à máa ṣàlàyé wẹ́wẹ́ ẹ̀fọ́sí wẹ́wẹ́ nípa rẹ̀ téèyàn fi ní wá dénjọ fún ìdàlùkà wọn lọ ní gbogbo ìtọ́ bá rọ̀ mí lọ́rùn ní sí gbogbo ìyẹn ọ̀rọ̀ mi lọ́rùn ètò ọ̀rọ̀ mi lọ́rùn mo ṣe nítorí wọn bí wá léèrè gbogbo ní tí wọn ní ká ṣe sóò sí àbò ṣe. ká dáadáa sáwọn ọ̀rẹ́ bàbá wa ọ̀rẹ́ màmá wa ó pàtàkì ó pàtàkì nítorí bàbá kan tọ́jọ́ rẹ̀ bàbá wa ìyá kan tọ́jọ́ rẹ̀ ìyá wa bá a ṣe dáadáa sí bá a ṣe dáadáa sí kò sí bí ó wa tó bá dá wa mà tí ò ní rántí bàbá àbí ìyá wa. so àwọn á ń fẹ́ kí ìrántí tá a máa mú wọn rántí bàbá àbí ìyá wa kọ́ jẹ́ ìrántí tó dáa ìtumọ̀ kó ṣe àpọ́nlé wọn kó ṣe dáadáa sí wọn wọ́n fi máa rántí bàbá rẹ̀ ní ìrántí tí. وابداع من حديث عبد الله بن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وآله وسلم قال إن أبر البر أن يصل الرجل ود أبيه ولا النبي صلى الله عليه وسلم سوف pé داجو إليه tó نينو jù داسيا káṣí dáadáa síyàn kéèyàn má já àwọn tó jẹ́ olólùfẹ́ bàbá rẹ̀ kó má já wọn dànù kó má wù wọn dànù kó má pa wọn tì nínú ètò dáadu nù dáadáa wọ́n mọ̀ kí a ṣé ẹ sì ń ríra pẹ̀lú àwọn ọ̀rẹ́ bàbá báyìí lẹ́yìn ikú bàbá pé ẹ jọ àwọn bàbá ẹ bá àwọn ọ̀rẹ́ bàbá bàbá ti kú nínú ọ̀rá yìí ó léwu o ìyẹn tó bá gbé bàbá wa lọ rẹ̀ tí bàbá wa bá lọ rẹ̀ a lè wọ́ rẹ̀ fún wọn lẹ́yìn ikú wọn bàbá wa lọ rẹ̀ alákòóbá tí bàtẹ́ni jẹ́ làwọn ọ̀rẹ́ wọn bàbá náà ti yẹra fún wọn fún tó kú fún yẹn sọ̀rọ̀ bàbá wa náà ọ̀rẹ́ bàbá wa ni wọ́n jẹ́ wọ́n sì dúró ti bàbá wa títí bàbá wa fi kú àmọ́ lórí ìwà abú lórí ìwà àbàjẹ́ lórí ìwà rádaràda wọ́n á jọ máa mutí mọ̀ gbogbooro ni sírò àwọn lè lọ lọ máa bá ọlọ́run máa jẹ wọn á jọ máa lo òde aṣẹ́wó ni ọlọ́run máa jẹ tá ń lọ rí o bàbá tá a ti já lọ́wọ́ wọn tí bàbá ọjà wọn á jọ sọ̀rí orí ikú tí bàbá fi kú kí lẹ́yìn tó fẹ́ fi ti ń fi yọjọ rẹ̀ dáadáa yọjọ àwọn ẹni tí máa pe ní ṣe dáadáa nígbà tá a bá ṣe wọn máa kí ká pa ìdajì nígbà tó bá ṣe ń là ṣe. ṣe eléyìí ọ̀ràn yẹn ló jẹ́ lórí èèyàn kéèyàn má mú wọn dànù kéèyàn má já wọn dànù ọ̀rẹ́ bàbá ẹni èèyàn bàbá ẹni ni kódà kó ṣe pé bàbá èèyàn ti kú èsì kọ́ ọ̀rẹ́ bàbá ẹni bàbá ẹni ni o àbúrò bàbá ẹni bàbá ẹni ni ẹ̀gbọ́n bàbá ẹni bàbá ẹni ni àmọ́ àtòsípò bàbá kò túmọ̀ sípò ní bàbá gangan ọ̀rẹ́ bàbá wa èèyàn bàbá wa ni títí gan lẹ́yìn ìgbà tí bàbá wa ti kú nítorí pé ọ̀rẹ́ yìí ọ̀rẹ́ nítorí pé wọ́n máa padà sọ wípé àbàbá tó kú yìí ọ̀rẹ́ rẹ̀ ni lágbájá tó ti síwájú rẹ̀ kú wọ́n sọ̀rọ̀ ẹ́ títí dọjọ́ kú ni tó ọ̀rẹ́ náà ni wọ́n máa jẹ́ fáyidà tó wà ń bẹ̀ fáwọn àǹfààní tó wà ń bẹ̀ fáwọn ni pé táwa bá ṣe dáadáa sí yóò tara dáadáa táwa ṣe sí i bọ́ fẹ́ ti gbagbe baba wa ń fún baba wa a ń bùkátà kí wọ́n ma sọ rere ń baba wa tó ti kú wọ́n ma sọ rere ń aya wa tó ti kú nísìnyẹn nìkan ìwọ ọ̀ma ọ̀ma ọkàn wa ni salamu aleykum aleykum salam pé òun wá ràn lọ́wọ́ wa ni à ní nǹkan tá à ń fún yẹn ẹ nǹkan kékeré lọ ẹ dákun ẹ ṣàánú mi torí pé ọ̀rẹ́ màmá rẹ ni mí ọ̀rẹ́ bàbá rẹ ni mí tẹrọ wọn tó ti sọ ó ti fi sípò ẹni tó yẹ kó ṣàánú pẹ̀lú wọn bá ń tọ bá ní nítorí pé inna abarra albir ayyasila arrajulu wudda abi àwọn tọ́jú ọ̀rẹ́ bàbá rẹ ọ̀rẹ́ ìyá rẹ nínú dáadáa ṣíṣe tó ga jù ó náà ní kọ́ ọmọ ìjà wọn kọ́ ọmọ wọn ẹnìkan wá dé lẹ́yìn lọ́nà irọ́ ni kì í sọ̀rọ̀ ìyá rẹ̀ òun lọ́mọ bá wọn ṣe sọ̀rọ̀ èmi ọ̀fẹ́ ṣe aburú sí ìyá tẹ̀lé mo ti ràn lọ́ mo ti ràn lọ́ mo rò pé mọ nàìjíríà level tó má ti mọ̀ pé fún ẹnìkan lówó àwọn lè pé kì í sẹ́ńtọ́ yẹ kó fún kì í sọ̀rọ̀ ìyá so eléyìí jẹ pàápàá jùlọ tó ju ti ọba sálẹ̀ ó fẹ́ ọ̀rẹ́ mélòó rẹ̀ wọ ètò ọmọ ètò ọmọ ó pera rẹ̀ lọ́rọ̀ ẹ̀yà rẹ̀ tó bá parọ́ ó nu ọlọ́run ó tó bá wọn ilé ìjẹbi tá a dùn sí lónìí ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá ọ kó sì wá lọ́kàn nínú ẹni tó máa ṣe dáadáa ó lè wá jìnnà sí gbogbo wa burúkú ìwà pálapàla kó má fi sàdánwò fún wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk oníbèrè pé ìbàdìlà tí wọ́n ń bèrè pé gẹ́gẹ́ bá a ṣe mọ̀ ní pé táwọn ṣe mọ̀ ní pé tí obìnrin bá fọ fún ọkọ rẹ̀ pé ọ̀gá àmàlà ti pè fún mi náà síta pé tó bá yẹ pé ọkùnrin àwọn àwọn bá bá fọ ní àwọn látara tó ṣe ìlú náà wípé ṣé ìyá yóò wà báwọn náà. kò sí àfihàn ṣùgbọ́n èrò dáadáa kẹ́ tó ṣe obìnrin bá kọ oorun fọ́kọ rẹ̀ so you are subjected sí kí àwọn mọ̀lẹ́kà kan máa làánà rẹ̀ títí tí lè fi máa láyé kóbìnrin náà á tọrọ pé kọkùnrin ó súnmọ́ nǹkan kan ṣiṣẹ́ wọn náà á rí òsì ọ kò sì rí ọ lára wọn á kọ̀ láti dá lóhùn wọn á ní tí ò sí àkàn fáwọn kò sí àkàn fún yín ju pé èèyàn burúkú lẹ́yìn náà èèyàn burúkú ni nípa pé àìdálóyún ó lè ṣe sábàbí kọlọ ṣe dènà àìdálóyún lè ṣe sábàbí kọlọ ṣe dènà kò sì ní wù yín kápé ìyàwó yín ṣe dènà náà. wọ́n ní pé ṣé kò sí pé èèyàn gbé lásán táwọn bá ṣe ìṣìyàn látara pé àwọn òfin lọ́la kò sí nǹkan táwọn jẹ olùbáwò ṣèṣì àwọn èèyàn gbára gbóná lásán èèyàn gbẹ̀sán nítorí ó sì yẹ kí lóyìí kọ́ mọ gbogbo wa la àti ríjẹ àti rímu kọ̀ rọrùn fọ́pọ̀lọpọ̀ kàkà kébi ọ̀pá wá gbé kó ń gbé ó gbé wá gbé ká sì fi ebi àti òǹgbẹ àwọn káfíńsì lọ ká gba aláda rẹ lọ́dọ̀ ọlọ àti rí nínú súnà nàbì sallallahu alaihi wasallam màdánàbì bá wálé tó ìyàwó rẹ̀ Aisha léèrè abẹ́lómi tẹ́ ní nǹkan tá a lè jẹ́ mbẹ́ wọn láwọn ní nǹkan a jẹ́ pé èmi ti ń sẹ̀sùn yá àmú báyìí. wọ́n ní pé ṣé kò ń ṣe pé eh, àṣejù làwọn ṣe látara pé àwọn ọ̀rẹ́ yóò zakat owó yẹn wá jẹ́ ní three million five hundred àwọn òfin káwọn sọmọ owó yẹn káwọn káwọn fẹ́ ní ní three point one káwọn yọ owó yẹn ní three point one million pé tó lé sí ìdí zakat àwọn rárá àtẹ̀tẹ̀ kọ́kọ́ sí mẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà bí zakati tẹ̀lé nù ní ìsìn tá a sọ pé ní sọ́ọ̀bù ti lé ní two million pẹ̀lú kínkínní tí àwa sírò owó wa wá rí i pé a ní ten million zakati ten million láyọ̀ kí ṣe zakati two million ẹni bá yọ zakati two million minus eight million ó ti dáràn nítorí pé ó yọ zakati ìdákanu márùn-ún kí ló fẹ́ sọ fọlọ́n ìtumọ̀ zakat ni pé gbogbo owó tó ní lọ́yọ̀ zakat ni. wọ́n ní pé owó tó yẹ kó ń yọ. lọ́yọ̀ kó wọ́n yọ. lọ́yọ̀ kó wọ́n yọ títí pé owó yẹ jẹ́ mhm. ìjọ. ọwọ́ ẹ. ìgbésí àgbọ̀ ẹ̀yìn rẹ̀ owó tó bẹ́ẹ̀ jọ kékeré omi owó yẹn three million one three point one. dípò three million fifty thousand five hundred naira òun á yọ gbogbo ètò lé lórí rẹ̀ ń èyí tó ṣe láti inú wa ni ọlọ́run tún san lẹ́sàn-án rẹ̀ àmọ́ kì í ṣe bíi zakat ẹ̀sán tí ó gbà ní kó ṣe sàárà àtinúwá torí pé òní yọ zakat lé iye tọ́jọ́ ràn yàn ní zakat èyí tó lé lórí rẹ̀ tọ́tọ̀ wọ̀ náà. wọ́n béèrè pé bàbá àwọn àwọn òdòbálẹ̀ fún arúgbó rán lọ pé káwọn mú èrè wá Quran tó sọ pé káwọn ọmọ tó wà lẹ́kùn àwọn pé káwọn tó lè wà kódà láti àwọn máa ka translated Quran. nǹkan ẹ̀sẹ̀ Quran lélẹ́yìn ẹ̀wọ̀n pé translation wọn kà tí bàbá ń bá máa kí ó kọ́ wá gbẹ̀rí tó fún ọ àwọn tí wọn bá máa kí ó fún ọkàn tẹ́tí gbọ́ nítorí wọn bá sọ fún ọ fún ọ̀tẹ̀lẹ̀ náà. wọ́n ní pé ọlọ́run wọn ní táwọn bá ṣe ìrìnàjò sí pé àwọn wá débi táwọn jẹ sọlá ṣe táwọn bá dẹ̀ ní táwọn bá ní káwọn ṣe kọ́ sí pé lákà méjì náà wá pé táwọn bá ṣe èrò dá fáwọn pèsè káwọn jọyìn jọmọ ọdún ìṣọlá nàbí káwọn dá fọlá wọn ṣe káwọn dẹ̀ sí. ẹ̀ẹ́n tó bá ti dẹ́kun ti bẹ̀rẹ̀ jọmọ kò sí ẹ̀ka fún yín ju kẹ́ darapọ̀ mọ́ wọn lọ sọlá ti tí ìmáàmù bá ṣe kódà kó ṣe pé rákà ẹ̀yọ̀kan lẹ bá mẹ́ta lẹ́sẹ̀ kan àmọ́ wọ́n ti parí sọ láti kẹ́tó dé alhamdulilayi yẹn ti kọ́sùrù tí ẹ̀ máa lọ. wọ́n ní pé àwọn mari pé àbúrò àwọn tó jọ kùn àwọn pẹ́rẹ́ǹtì àwọn nípa àwọn ti lọ́dọ̀ àwọn so ìyàwó àwọn òde faramọ́ nǹkan báyìí náà bá dẹ̀ ní kí ló mọ ẹ̀rọ kó mú àbí lọ́dọ̀ wọn àwọn bí àwọn arábìnrin náà pé ìwòlò tẹ̀yìntì ni wọ́n bá wà lọ́nà tó yẹ pé ọmọ yẹn lè máa gbé ibì kan tí ò ti ní máa lúpọ̀ mọ́ ẹ̀gbọ́n rẹ̀ àtìyàwó ẹ̀gbọ́n tó yẹ pé privacy ọ wà fún wọn jìnnà síbi tó máa wà kò sí tó burú mbẹ̀ torí àlè ti torí pé afẹ́yàwó ká kọ gbogbo mọ̀lẹ́bí dànù torí pé sokùn ẹbí pọ̀ náà sì lè ti torí pé a ní mọ̀lẹ́bí ọmọkùnrin eléyìí tó yẹ pé òun náà ọkùnrin nìkan máa jókòó tí wàá bí táǹtì ń báyàwó wá ṣeré. wọn àti ìsìnkú àgbàdùn sẹlẹyìn jẹ bó ti ṣe jẹ kò sí ní tó burúkú ọgbà àbúrò rẹ sọdọ àmọ́ ṣe létà ń gbé ọgbà bẹ́ẹ̀ lọ́nà tó ẹ pọ ọmọ náà yọ wà níbì kan kò ní kà máa jẹ pé yọrọ ní máa jálu ìyàwó rẹ ní àwọn ọmọ tí ó máa ń fi ń bẹ yẹn ó kọ àbúrò rẹ pé kọ gbọ́dọ̀ rẹ ó ṣe ilé rẹ lọ́nà tó máa yóò fi wà kan tí ò ní jẹ Subhanallah. Naam, inshallah. Uh, Tẹ́lifíà class máa wà ní ọ̀la September twenty seven ní aago mẹ́wàá àárọ̀ sí aago kan ọ̀sán inshallah.